على رسول الله محمد بن عبد الله وعلى آله قلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون نيباتي tí في هواء fi hàn wá òun ò fi ẹnì kankan sọmọ òun ò bí ma ọ ìsọkúsọ nítorí pé Allah kò bí ma bẹ́ẹ̀ ni ẹnìkan kò bí ẹ̀dá kan tí olú ẹlẹ́dàá ṣe ní àwọn ẹ̀dá alápọ̀nlé ni wọ́n sì máa gbọ́ àṣẹ Allah wọ́n máa tẹ̀lé wọn kì í takò rárá gbogbo bó tilẹ̀ wù kó rí àṣẹ Allah ni wọ́n máa fi ṣiṣẹ́. olùdarí ti fi hàn wá wípé màláìkà kò ṣègbéraga láti jọ́sìn fún Allah a sì ṣàlàyé pé àwọn ẹ̀dá ńláńlá tí olú ẹlẹ́gàá wa dá tí wọ́n jẹ́ onílàákàyè oríṣìí mẹ́ta ni wọ́n ènìyàn màláíkà àti àlùjànnú àwọn mẹlẹ́kà ti wọn ibadun mukramun àwọn ẹ̀dá tí asàpánlé wọn tí wọn kì í ṣe Allahu làwọn wọn kì í ṣègbéraga sátìjọ́sìn fún Allah mẹlẹ́kà kan ò sí tọ́ta kété láti Allah ní ọba tá a gbọ́dọ̀ jọ́sìn pé pápá gan àti sàfihàn pa mọ̀lẹ́kì wọn ní nǹkan bí ti tán ṣe ju ṣíṣe àfọ̀mọ́ fún Allah lọ. ìdí nìyí tí wọ́n fi sọ jáde gbangba nígbà tí Allah fún wọn rò nípa kó ń fẹ́ ṣẹ̀dé èèyàn láti fi ṣe àrólé lókè pẹ̀. wọ́n ní ataj'alu fiha man yufsidu fiha. ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ونحن نسبح بحمدك قالوا زدا ẹnìkan sókè pẹ láti fi sàrólé lókè rẹ lẹni tó ṣe pé bó bá tán òbílẹjẹ ni ó yà yọọ máa tàjẹ lẹ́yìn tó bá jẹ́ pé kí wọ́n lè máa jẹ́ pé wọ́n máa jọ́sìn fún ọ ni àwa à ń fẹ̀yìn fún ìwọ Allah pẹ̀lú fífi ọpẹ́ fún ọ a sì ń ṣàfọ̀mọ́ fún ọ mọ̀lẹ́kọ̀ ní sẹ́ni jìjù bá lọ olùwàsí fi hàn wá. Ikwe bí màláìka ti ṣe rí wọn wọn ìka rẹ̀ kìí sú wọn kìí wọn Allah tí wọ́n rí àwa méjì tá a kù èèyàn àtàlẹ̀jẹ̀nú bákan méjì wa àwọn ẹni jẹ́ kí wọ́n fi Allah wọ́n sìn wọ́n fi. nǹkan kan fi sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn àwọn ayé là ń pè ní al-muslimun àwọn náà ni wọ́n á máa di al àwọn kan wá wà nínú èèyàn àtàlùjẹ̀nu táwọn máa ń gbéraga sí ìjọsìn fún Allah àwọn máa ń takété láti jọ́sìn fún olúwa ẹlẹ́dàá wa àwọn eléyà ni al-kuffar àwọn náà sì tún ni àmà rẹni tí máa di mushrikun nínú wa ọwọ́ pọ̀ kọ̀ láti jọ́sìn fún Allah ọ̀ wá sí nǹkan míì ó sin Allah ó nǹkan míì rárá káfíà bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ́ni sósì ṣeéṣe. So kí èèyàn ọmọ sìn ọlọ ó sì má sìn nǹkan míì rárá rárá kò lè ṣe é ṣe torí pé ẹni tó mu má sìn ọlọ ó túmọ̀ sí pé ń ṣẹrú sìn fún ìfẹ́ ẹnu rẹ̀ ومن الناس من ilẹ̀ hẹ́hù hẹ́wà ọbẹ̀ nínú àwọn èèyàn ẹni tó yẹ pé ó ti mú ìfẹ́ ẹnu rẹ̀. ní ọlọ́run rẹ̀ ti ń sìn torí ẹ̀ àwọn kèfèrí àwọn náà làwọn ọ̀sẹ́bọ àwọn wọ̀nyí wọ́n wà nínú èèyàn wọ́n sì ń bẹ nínú àwọn àlùjànnú yàtọ̀ sáwọn màláíkà àwọn ẹni tó jẹ́ pé àwọn ò nǹkan méjì ju títẹ̀lé ti Allah ju sísẹ̀sì fún Allah lọ torí ẹ̀. ẹni abali n'inu rí nínú àwọn èèyàn àbálùjánu tó na ń gbìyànjú láti rí pé gbogbo ògbà gbogbo ọjọ́kọ́jọ́ ẹ̀sìn ló ń ṣe òun jìnnà sísẹ̀sìn òun ọ̀jẹ́ ẹni tó jẹ́ pé òun ń Allah á pè ń fara jọ ó ń fi ìwà ìṣe ẹ̀sìn. ó fi ń jọ àwọn màláìka mẹni bá takú wọn lé tọkọ láti jọ́sìn fún Allah tó sọra rẹ̀ bí kànájà gbọ́n mẹ́sìn lọ́wọ́ tí gbéraga òjò kó lè sẹ̀sìn á sọ pé ó fi ìṣe ìwà àti ẹ̀sìn ó fi jọ àṣẹ ìpáwọn Iblisu rajim lẹ́yìn rẹ̀ lólu ẹlẹ́dàá wa wá ń pàkíyèsí àwọn akẹfẹ́rí abetílápá àwọn aláìgbàgbọ́ àwọn ẹni tó ti kí wọ́n fún lójú wọn ò fi ríran wọ́n fún ní làákàyè wọ́n àfi wòye àwọn ẹni tó ti kí wọ́n ń gbọ́ọ̀rọ̀ ṣùgbọ́n kò lápá lára wọn wọ́n ń gba etí ọ̀tún wọlé gbòsì jáde fún wa olú ẹlẹ́dàá wa tún pe àkíyèsí wọn ẹ ronú nípa àwọn ẹ̀dá tó ló adá ẹ wòye sí wọn kẹ tàkàrà wọn dẹni tó ṣe yí pé ẹ gbàgbọ́ ẹ sì làákàyè ẹ kú nípa aláìgbàgbọ́ ẹ̀yin náà di mùsùlùmí olúwa ni. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا olùwàní ìjà àwọn kẹfẹ́rí ọ̀wá rí níbí wípé gbogbo sámà àti gbogbo lẹ̀ gbogbo ẹ ti jẹ́ ohun tó lẹ́pọ̀ tó wà lódìndín kan rí bí sẹ́yìn máa bẹ́ẹ̀ pé àti sánmà àti ilẹ̀ gbogbo ẹ̀ pátá porongodo wọ́n ti jẹ́ ara ẹyọ kan tí gbogbo ẹ̀ lẹ́pọ̀ ní ìgbà kan rí bí bọ́lú wa ti ṣe gbogbo sánmà àti ilẹ̀ nu wọ́n ṣẹ̀dá rẹ̀ ní nǹkan ẹyọ kan tọ́wọ́ àbọ̀rọ̀ gidi kan kó tọ́wọ́ àrígbélé mà torí ẹ̀jẹ̀ bá kọ́ geography àwọn ní geography náà wọ́n bẹ nínú tó lù àfi mọ̀ wọ́n wípé bó tilẹ̀ jẹ́ pé àṣìṣe wà nù àgbọ́yé tiwọn àwọn sọ pé kíní kan jẹ́ kùtìlẹ́tò jumbowana wọ́n ní kùtìlẹ́tò jumbowana àtàrà rẹ̀ ní ilẹ̀ ti yọ àtàrà rẹ̀ ní kẹ́mínà ti yọ tí gbogbo ọ̀kọ̀ọ̀kan fi ń jẹ́ ti ń jẹ́ lónìí ṣùgbọ́n ló wá fi ń yé wa pé àti sámà àti ilẹ̀ lápapọ̀ rẹ̀ kánàtà rọ̀tùkọ́ méjèèjì ọjà ń tọ́lẹ́pọ̀ mọ́ra wọn tó wà lódindi sangilété. gẹlẹ́mà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ lolúwa sama dáhùn sámà lódindi ẹyọkan ilẹ̀ lódindi ẹyọkan odindi sama tó dindi ilẹ̀ wọ́n jẹ́ ntọ lẹ́pọ̀ mọ́ra wọn. fáfataqnāhumā àwọn aláya méjèèjì. aya sánmà sọ́tọ̀ aya lẹ̀ sọ́tọ̀ atún aya sánmà apin sí sánmà kínní sánmà kejì sánmà kẹta sánmà kẹrin sánmà karùn sánmà kẹfà ó fi pé sánmà méje bẹ́ẹ̀ náà nílẹ̀ apin náà sílẹ̀ kínní ilẹ̀ kejì ilẹ̀ kẹta ẹ̀kẹrin àti ilẹ̀ karùn ilẹ̀ kẹfà ilẹ̀ keje àwa ya ilẹ̀ àti sánmà ilé ayé pẹ̀lú atẹ́gùn aya sánmà ilé ayé sí ilẹ̀ pẹ̀lú atẹ́gùn àti òjò tá a mú kọ́ máa rọ̀ láti sánmà sí ilẹ̀ olúwa fi ó fi ya sánmà ilé ayé àti ilẹ̀ táwa wà lórí rẹ̀ yìí eléyìí jẹ́ àpẹẹrẹ ńlá àti àmì ńlá eléyìí tó ṣe pé tí ọmọ èèyàn bá ronú nípa rẹ̀ gbogbo àwọn ẹni tó ṣe é ké wọ́n kọ̀ láti gbàgbọ́ wọ́n takú wọn lé wọ́n tàtàrà rẹ̀ má agbára tó ju agbára lọ agbára tó ka gbogbo nǹkan láyà agbára olú ẹlẹ́dàá wa ọba tó ṣe é ké gbogbo ń tọ́ba fẹ́ ṣe yọ kpala sẹ́ni àṣẹ yìí ní wàrà ń ṣe sà ní kíákíá ni ó sì máa ṣe. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما تبا وايا قلوا يا لدى ó dojú ọ̀rọ̀ nínú rẹ̀ kó àwọn kèfèrí tó sì jẹ́ pé àti kèfèrí àti mùsùlùmí iná lọ̀rọ̀ tó wà ń bẹ̀ báwí ètí ajẹ́ tó fi jẹ́ pé àwọn kèfèrí gangan nìkan ni wọ́n dojú ọ̀rọ̀ kọ ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwa náà mọ̀ bẹ́ẹ̀ yà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣáájú kó tó sọ fún wa ṣùgbọ́n ń ṣe lóluwa ló dojú rẹ̀ kọ àwọn kèfèrí ní pàtàkì nítorí pé àwọn ni wọ́n rí àwọn àmì àti àwọn àpẹẹrẹ Allah tí wọ́n tara rẹ̀ kẹ́kọ̀ọ́ wọ́n tara rẹ̀ ṣe làákàyè wọ́n tara rẹ̀ ṣe ìgbàgbọ́ òdodo bí gbogbo etí ẹ bá ti rí àti etí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ tí ò bá mú kí ẹ̀mí yín mì kọkàn yín ọgbọ̀n kí ìgbàgbọ́ jí lára yín ẹtún gbọ́kàn ńlọ́fà lọ́lọ́wà fi pàkíyèsí wọn pé awalam yara alladhina kafaru anna as-samawati wal arda kanata ratqa fafataqnahuma kótó di pa ya méjèèjì ó ni wọ́n wà. nǹkan míì tó tún pè fún pé ká ṣe làákàyè nínú àyà yìí òun náà ní kóló à ń bá wa sọ̀rọ̀ nípa àwọn sámà àti àwọn alẹ̀ bí wọ́n ti ṣe kọ́kọ́ síwájú wà rí eléyìí tó jẹ́ pé nínú nǹkan tí ò yé wa rárá ni nǹkan tá a ní mà nípa rẹ̀ tẹ́lẹ̀ ni olúwa wa ń fún wa nírò nípa rẹ̀ ṣé kò sì ṣeéṣe kárí nínú wa ẹni tí ọmọ jiyàn pé kò rí bẹ́ẹ̀ wípé àà àà gbogbo ẹtẹ ń ti sọ tẹ́lẹ̀ lágbá o bí eléyìí kọ́ o ẹ máa sọ fún wa ike sáma méjèèjì àti ilẹ̀ méjèèjì gbogbo ẹ̀ sáma ló di ndí ilẹ̀ ló di ndí méjèèjì wọ́n jẹ́ nǹkan tó ṣe pé lílẹ̀kọ̀ ni wọ́n wà sangiliti sabala gelema kótó di pa pín wa aya ilẹ̀ sọ́tọ̀ aya sáma sọ́tọ̀ àwọn atúnpín sámà sí méje lórí ẹbí àti sí méje a àwọn ò lè gbà o àbí lágbájá sósì bá làákà ìmọ̀ sẹ́fọ̀ kó ṣe é ṣe káwọ́ olódò kó wọn máa sọ bẹ́ẹ̀ àwọn aláìdákanmọ̀ tí pé gbogbo nǹkan ló ń mà ó ṣe é ṣe kó wọn máa wí bẹ́ẹ̀ kọ́ sáyè rẹ̀ láti sọ pé kò rí bẹ́ẹ̀ ìdí ni pé ẹ máa gbé ilẹ̀ gangan fúnra rẹ̀ ṣé àwa ma ṣáájú kótó di kólú adá wa àmà kótó di kólú adá láàrin ilẹ̀ àti sámà ó sì súnmọ́ pé a sámà lọ láàrin ilẹ̀ táwa ń gbórí ẹ̀ àti sámà ilé ayé gan tó súnmọ́ wa yìí a sámà lọ nítorí pé olúwa fi mà wá ilẹ̀ òkè rẹ̀ báwo ló ti ṣe rí ó tún fi mà wá àwọn ibi tá a ti lè gbẹ́lẹ̀ dédì sìn kí la lè bá pàdé ńbẹ̀ látàrí pé à ń gbẹ à ń gbẹ à ń gbẹ ó kéré jù tó lórí tẹlẹ́mu wa à ń bá kànga pàdé kànga tó so pé ló wá kó mi pamọ́ sínú ẹ̀ tá à ń bó ẹ̀ tá à ń mu nínú rẹ̀ àwọn tó tún ṣèwádìí jù wá lọ báwọn àwọn tó gbẹ́lẹ̀ kọjá lẹ́vù bíi tí kànga wà àwọn abẹ débi táwọn nǹkan àlùmánì ilẹ̀ tún wà wọ́n á máa sọ fún ẹ kíkẹ́ wọ́n gbẹ́ òdiwọ̀n kìlómítà méjì sí òkè lẹ̀ nínú wọn tó bá nǹkan tá à ń pè ní kùsà yìí wọ́n gbẹ́ ilẹ̀ ní òdiwọ̀n ogún kìlómítà sí òkè pẹ̀ ibẹ̀ ni wọ́n ti bá òkúta olówó iyebíye yìí pàdé ilé ìta ń pè ní wúrà wọ́n gbẹ́ wọ́n tún gbẹ́ wọ́n tún gbẹ́ látàrí àmì eléyìí tí wọ́n ti kọ́kọ́ síwájú rí lókè pẹ̀ ike tá a bá gbẹ́ ilẹ̀ bí débì kan á ṣe alábàápàdé petrol nínú ilẹ̀ eléyìí ẹ̀ríkolu ẹlẹ́dàá wa ó fún wa ní ìmọ̀ tó pọ̀ nípa alẹ̀ yìí ń tá a mọ̀ nípa alẹ̀ tá à ń gbórí rẹ̀ yìí ilé ìtọ́jú ilẹ̀ ilé ayé táwa ń tẹ̀ yìí ọ̀pọ̀ gbogbo nǹkan tá a bá mọ̀ nípa sánmà ilé ayé tó súnmọ́ wa torí sánmà yẹn olúwa ṣe ní àjà lórí ilẹ̀ tá à ń gbé àmọ́ àti ìlànfààní àti débẹ̀rì láti láti máa ló ṣe rí kí ni tó tiẹ̀ wà nù ẹ mọ̀ kíkẹ́ ń bá wọ bàálù tí bàálù bá gbéra lọ sókè tí eleven thousand feet ẹsẹ̀ ẹgbẹ̀rún mọ́kànlá lẹ́ẹ̀fì jìnnà sókè pẹ̀ ní báwọn ó ti ṣe rìn ẹ rí i pé eleven thousand feet tí wọ́n sọ yẹn gbogbo ẹ gbogbo ẹ tẹ bá tún ṣe one thousand. àbí tẹ́ bá tún ṣe one million feet sílẹ̀ inú òfurufú lásán lẹ́wà ẹ̀ dé sánmà rárá ẹ̀ dé sánmà rárá ọkàn rí gbogbo àbí korokoro bí korokoro pinnu korokoro lẹ́wà korokoro tẹ́ ẹ rí ìkànnì sánmà Allahu Akbar ó ga púpọ̀ ó ga púpọ̀ inú korokoro tẹ́ ẹ ti lọ ni wọ́n ti rí kójú rọ̀. òjò yẹn sì ń rọ̀ fẹ́yìn tẹ́ wà nílé ayé mi torí ẹ̀ tí bàálùbá tún lọ sókè tó tún lọ sókè tó tún lọ sókè dáadáa ó lè lọ sókè tayọ bíi tí omi ti ń bọ́ sẹ́yìn ọmọ àrí tó mi ń bọ́ ń sálẹ̀ kí ó sì kan bàálù bẹ́ẹ̀ ni sẹ́mà dínà púpọ̀ ibi tó fi dínà sílẹ̀ ọdún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni torí ẹ̀ ilẹ̀ ilé ayé yà mọ́ púpọ̀ àmọ́ pé bí ilẹ̀ yìí ṣe wà ilẹ̀ ọlọ́ra ni bá lè gbin nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí síbí yóò ṣèṣò re àmọ́ bẹ́ẹ̀ ilẹ̀ aṣálẹ̀ ni akuri ilẹ̀ ni kòǹgìrì ilẹ̀ ni kò lè gbá nǹkan kan àfi bí ká lọ igi báyìí àti igi báyìí àti igi báyìí síbẹ̀ gbogbo eléyìí lolúwa fi yé wa nípa alẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àmọ́ kankan nípa alẹ́ yìí kó lówó tó dá wa lálẹ́ ni tó sọ fún ọ pé nǹkan kan ń jẹ́lẹ̀ nígbà tó wà nínú ìyá rẹ̀ lálẹ́ ni tó sọ fún ọ pé nǹkan kan ń jẹ́ sánmà nígbà tó wà nínú ìyá rẹ̀ nígbà tó mà nípa rẹ̀ ó ti fẹ́ máa bó ṣe bẹ̀rẹ̀ ó ti fẹ́ sọ ipò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani ọjọ́ gbọ́kọ̀ gbà látọ̀dọ̀ lu ẹlẹ́dàá wọ́gbọ́n alára tá a dá tá a padà wá sí ọ léèyàn tá a fi ọ lẹ́ni tó ti polówó tó ń fi ríran a sí ọ lẹ́ni tó lẹ́nu tó fi ń sọ̀rọ̀ a sí ọ lẹ́ni tó létí tó fi ń gbọ́rọ̀ àwọn adá paríparí ẹ̀ fún ọ làákàyè tó fi ń máyàtọ̀ láàrin ọ̀dà kọ̀dá ó wúlò kò wúlò. ọ̀sánfààní ó burú ṣé ọmọ bó ti ṣe bẹ̀rẹ̀ ni nígbà tó lu fọlọ tó rí pé a nù bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ rẹ lápọn bàbá ńlẹ̀ ìpẹ́ wọ́n lọ́mọ àrò pé àká pé àwọn èèyàn bá yìí pé ṣé pé lẹ́yìn ìgbà tá a dá bàbá ńlá wa tán láti dáyà ńlá látara ẹ̀fọn àyà bàbá ńlá gbogbo àwa yòókù tó kù látara àtọ̀ omi gbọlọgbọlọ àtọ ọkùnrin àti omi tóbìnrin tá à pè lẹ́yìn rẹ̀ àtàrà rẹ̀ wọ́n ti dá gbogbo wa ọmọ ga pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ìwọ mú àtọ̀ ńlọ́wọ́ ó mú tóbìnrin náà lọ́wọ́ dàápọ̀ kó déyàn. tọ́wọ́ rí pé Allahu Akbar àwọn ò mọ kankan àfi tó lu abá fi mà wá wa ma utitum minal ilmi illa qalila ẹsì máa ń pẹ́ níta àti mà lẹ́gbẹ̀ẹ́ níta àti mà ó kéré púpọ̀ torí ẹ̀ lọ́lọ́ a sọ pé sanurihim ayatina fil afaqi wa fi anfusihim a máa fi àwọn àmì wa hàn wọ́n pé tí mélòó ló ti fi hàn wá a máa fi àwọn àmì wa hàn wọ́n ní gbogbo ọkàn àti lára wọn mélòó lẹ ti dá màgán lára yín à ń bọ̀sibọ̀sì eléyìí túmọ̀ sí pé ayé ọgbà o pẹ̀lú ẹnu rúnrún rẹ yẹn o ọ a máa yánu rẹ nígboro ayé kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ wọ́ gẹ́gẹ́ bíi tààní kí lọ́ọ́ dá mà lódò tí ọ̀dá nǹkan kan mà yọ máa pè ń sọ òrí bẹ́ẹ̀ kálá. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ǹjẹ́ yìí ń wò pé kò rí bẹ́ẹ̀ lónìí ẹ padà wàá mọ̀ pé bẹ́ẹ̀ ló rí lọ́la nítorí pé ọmọ èèyàn láti inú àìmọ̀kan ló ti máa ń yí sínú mà ìgbà tí ọmọ tó bá gùnlé àìmọ̀kan rẹ̀ ọmọ pé gbogbo ń tó bá ti àìmọ̀kan òun òdo lásán ni láìmọ̀pọ̀ ńlòdo ọmọ òdo bàbá òdo ìyá òdo bẹ́ẹ̀ ni ẹ rí i pé nígbà tó mi yan ọmọ rogodo báyìí nílẹ̀ rogodo báyìí nílẹ̀ ẹni tí ó sì wádìí nípa ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tó ń wò pé rogodo mà nílẹ̀ rí kọ̀mọ̀rí pẹrẹsẹ bá ń sẹ́ ń pè é sẹ́mi káwọn táwọn jẹ́ olórí ẹ̀sìn tí àwọn eléyìí ń ṣe nígbà wọ́n ra amúnì wọ́n ti bọ́ tẹ́sẹ̀ sojú galilo ní Italy subhanallah sílẹ̀ yìí gbọ́ tó lu ẹlẹ́dàá ti sọ tó ní wal arda ba'da dhalika dàhàhà ilẹ̀ lẹ́yìn ìgbà náà olúwa ti kọ́kọ́ dá bí kéèyàn dá nǹkan rogodo lẹ́yìn rẹ̀ olúwa wa dàháhá ó wá mú kí òkè rẹ̀ kó kéré sísàlẹ̀ rẹ̀ àfi bí ẹyin nínú geography kí lẹ́yìn sọ ẹ sọ pé the earth is spherical ẹ lọ wọ spherical nínú dictionary yìí ṣé cycle wọn pè spherical àní nǹkan kan fi tiwọn ṣe torí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn tó gbọ́n alukurani ti sọ eléyìí fún wa ti pẹ́ nígbà tí baba ńlá kú gbogbo wọn sùn tí wọn dá nǹkan kan mọ̀ tọpọlọ wọn dorí kodò báyìí. akramakumullah bẹ́ẹ̀ ni ìgbà tí ọmọ èèyàn bá mọ̀ ó máa ń jiyàn ó máa ń jiyàn nítorí pé olódò ni wá wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a Allahu yọ yín jáde nínú àwọn màmá yín lẹ́ni tí ọmọ nǹkan lẹ́yìn tá a jáde tán lolúwa ń fi mọ̀ wá eléyìí jẹ́ báyìí eléyìí rí báyìí ìmọ̀ ń gorí ìmọ̀ òye ń gorí òye wọ́n ń pè ọ́ lólùmọ̀ wọ́n ń pè ọ́ lọ́jọ̀gbọ́n wọn náà wá gbé làákàyè rẹ wá sórí kọ́ńbọ́ báyìí ike ìmọ̀ pọ̀ abódò pọ̀ ń pilẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn rí anabi sallallahu alayhi wa alihi wa ń bá wa sọ̀rọ̀ kan nínú i'jaz nínú àwọn nǹkan tó dá ìmà lágara nínú Islam anábìíní tí èsì bá kó sínú nǹkan tẹ̀ mú ẹ rí bọ́ bẹ́ẹ̀ tẹ bá rí bọ́ bẹ́ẹ̀ ẹ wá yọ dànù kí ló dé ó nítorí pé àrùn níbẹ̀ lára ayé rẹ̀ kan ní ìgbà tí ìwòsàn. tí ń bẹ lára àyẹ́ mi àrùn ní ń bẹ lára kan ní ìgbà tí ìwòsàn tí ń bẹ lára àyẹ́ kejì kan tún ṣàlàyé ó nígbà tó bá kọ́ tó ṣubú sínú nǹkan rẹ̀ tó mú ìyẹ́ tí àrùn bẹ́ẹ̀ ni máa gbé wọlé ìyẹn ní kò fẹ́ ṣe ọ́n sùtà ni ìgbà tí wọ́n bá tó rí ní ìyẹ́ tí ìwòsàn wà ni ó tún pa àrùn sùtá tó ti fi sínú nǹkan mímu rẹ̀ o nǹkan kan kápá àti pa bí ìyẹ́ rẹ̀ kejì láti ní gbogbo anímọ̀ sáyẹ́nsì náà kọ́kọ́ gbọ́ hadithi sanabi sallallahu alaihi wa sallam sọ wọ́n fi mókè ní pé ọ̀ọ́ esisi tó máa ń jẹgbẹ esisi ẹ alólòdò olódò lásán tó ọ̀dà nkankan ní jẹta ń bẹ nineteen fifty something ní jẹta ń bẹ ẹwù dọ́tà náà fi ti sọ̀rọ̀ one thousand four hundred and something years ago nineteen fifty something ní England ń bẹ làwọn wá ń ṣèwádìí wọn á rí ká ah, òdodo ni o esinsin gbàgbà ẹ dákun kò sí ní tá a fẹ́ fi ń tẹ̀ ń sọ sí i torí pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó yá wa àgbọ́yé à ní ìkékí ẹnìkan tó ń lọ wo tẹlifíṣkópù kan àbí mákróskópù kan kọ́ wa jẹ́ pé òní ọ̀wá sọ pé ọ̀rọ̀ anábì ṣe déédé kò ṣe déédé dákun dákun dákun gbẹ́nu rẹ rúnrún kó ń gbòòrò ayé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní sọ̀rọ̀ tó ṣe pé bọ́ bá sọ̀rọ̀ agbọ́dọ̀ gbà sódòdó àìjẹ́bẹ̀jẹ́ bọ̀ ọwọ́ gàù. bẹ́ẹ̀ náà ni ìgbà tó lúwa ń sọ fún wa ní ìsìn ló dindi ilẹ̀ ló gbogbo wọn lẹ́pọ̀ ni asọ́kọ̀ lólúwa dá wọn. àmọ́ geography <laughs> àwọn sọ wípé àwọn méjì àwọn pé gbogbo àwọn ọmọ àwọn ọmọ wọn ọmọ wọn mọ̀ sọ pé gbogbo wọn ti kọ́kọ́ wà. because gbogbo wọn pè wọn action of nature action of nature nature ní ń dá gbogbo nǹkan lọ́dọ̀ tiwọn ṣé asán lè dá sán ṣé lè dá sán gan yọ dantí ìsásán àwọn ẹlòmíín sọ pé ìnáha kòlóha mẹ́fẹ́ẹ́lì sọ́tfà ojiji òjijì ní kàn dá gbogbo òjijì ojiji gbogbo nǹkan ojiji kí ló o. sí lòjijì tí í ṣe gbogbo nǹkan tiẹ̀ lójijì òjijì àbí òjijì gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ìrẹ́ ìlú ṣe jẹ́ pé tẹ́ máa ń ka àwọn àmà tó ló wá fi ọmọ èèyàn tó fi mànà lọ síbi rẹ̀ ẹ gbọ́dọ̀ máa ka pẹ̀lú òye ìríran ti mùsùlùmí torí pé àwọn tribe láti máa separate gbogbo ẹ̀ kúrò lọ́dọ̀ Allah. wọn máa sọ pátá náà ló ń ṣe gbogbo ní nǹkan kan ní ti ń bẹ bí òkúta ilẹ̀ nǹkan kan ní ti ń bẹ bí òkúta wọn wá ń yí nínú òfurufú ń yí nínú òfurufú ń yí nínú òfurufú tètè inú yíyí lọ yíyí lọ bọ̀ wọn ìní wọn bá kọlu wọn lọba di pé wọ́n bá gbéra wọn bí àti dùn wà ó di ara bọ́rọ́ gidi jọ̀ǹbùwànà so lẹ́yìn náà jọ̀ǹbùwànà yìí yé jọ̀ǹbùwànà yìí ọ̀njọ̀ǹbùwànà láìsí ara ẹ̀ títítítítí ó tún fi di kí wọ́n tún separate lẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀dọ́ ẹ̀rí pẹ̀lú ìjọba àwọn sọ after millions of millions of millions of years wọ́n bá tún kù irọ́ lásán irọ́ lásán ẹgbẹ́ sẹ́ńsọ fún yẹn nínú àwọn fọ́múlà bóòlù jọ́sẹ̀ rọ̀ wọ́n ní ẹ ìgbà tí oòrùn tó bá pa omi àwọn omi òkun àwọn omi odò gbogbo yóò á di pé atẹ́gùn ó ń gbé èéfín omi omi tí oòrùn ti pa gẹ́gẹ́ bí ẹ bá ṣe gbé omi kaná tí máa ń hó tó bá gbé ọwọ́ lé orí omi tí ń hó ó rí pé omi yọọ máa péjọ sí ọ látẹ́lẹwọ́ tó bá yá ọkàn rí pé ẹ̀kan kan omi ń kán lọ́wọ́ rẹ bí ìgbà tí wọ́n ní bójú ṣe rọ̀nù péye wọ́n nígbà tí òórùn pa gbogbo omi òkun àwọn omi odò gbogbo atẹ́gùn á gbé àwọn ìfin omi lọ sí sámà ẹ̀ríkẹ́sẹ̀ kékeré kọ́ la atẹ́gùn ṣe mẹ́ta <laughs> kò sí ọlọ́ kò sí kan gbogbo ẹ̀ náà nǹkan nǹkan ṣe ra rẹ̀ náà ni bá gbé lọ sí sámà ètí ń kó bọ̀ láti bí àti ètí ń kó bọ̀ láti gbogbo ọmọ yínú atẹ́gùn ọmọ yínú atẹ́gùn.